àpò mẹ́ta ọ̀nà tó yè koro láti dáàbò bo èso àwùjẹ lọ́wọ́ kòkòrò lákọ̀ọ́kọ́ àwọn àpò ọ̀rá méjèèjì tí a ó lò kò gbúdọ̀ ní ihò bẹ́ẹ̀ sì ni àpò ìdọ̀họ́ náà kò sì gbúdọ̀ ya a ó ki àpò ọlọ́ra náà bọ inú ara wọn a ó sì ki méjèèjì bọ inú àpò ìdọ̀họ́ a ó da èso àwùjẹ tó mọ́ tí ó sì ní kòkòrò sínú àwọn àpò náà àwọn àpò náà kò gbúdọ̀ kún dẹ́nu a ó fi àlàfo díẹ̀ sílẹ̀ lókè àpò yìí láti lè só lẹ́nu a ó lọ ẹnu àpò kíní a ó sì tẹ́sẹ̀ gbẹ̀ a ó wáá fi okùn só lẹ́nu a ó ṣe bákan náà pẹ̀lú àpò ọ̀rá kejì àti pẹ̀lú àpò dọ̀họ. Ní ìgbà kan náà, a ṣe àfiwé pẹ̀lú èso tí a fi sínú àpò ìdọ̀ọ̀họ̀ nìkan láìsí àwọn àpò ọlọ́ràá méjèèjì. Àwọn àpò tó wà nínú ìfihàn yìí wà ní ìpamọ́ fún oṣù mẹ́fà. Lẹ́yìn oṣù mẹ́fà, àwọn àpò apá òsì tí a ki mẹ́ta bọnú ara wọn kò ní kòkòrò kankan ṣùgbọ́n ti apá ọ̀tún tí ó jẹ́ àpò ìdọ̀ọ̀họ̀ nìkan ní kòkòrò àwùjẹ. Àpò mẹ́ta tí a kì bọ ara wọn yìí ń dáàbò bo awújẹ lọ́wọ́ kòkòrò ó sì tún ń jẹ́ kí a tọ́jú èso awújẹ fún ìgbà pípẹ́ títí owó rẹ̀ yóò fi lọ sókè láti fi rí èrè púpọ̀ láìlo egbògi tí ń pa kòkòrò.